uh, الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم أعوذ بالله من الشيطان wọ́n wá lọ lójú èyí tó ní ìyá ló lè sọ̀rọ̀ ló wá ní ọ̀gá ṣe mistake ni o èmi ni wọ́n fẹ́ fún ní one wọ́n náà fẹ́ fún búrẹ́dì èyí ó ní ẹ̀ kò sí tó lé tó bá wọn bá gba búrẹ́dì lọ rẹ̀ ó fún ní one thousand nígbà tí mo délé ó tú búrẹ́dì wò wọ́n bá chẹ́ẹ̀kì one million rẹ̀ ọ̀nà káṣí ẹ̀ tọ̀hún ọwọ́ adéjọ́ kejì ọ̀rẹ́ wa já lọ bí a máa ń lọ ní ọ̀nà lónìí òun wá dá lọ ìlú ọ̀nà o ọ̀sẹ̀ tó lè sọ̀rọ̀ dólówó àbí asàlùmánù asàlùmánù bá jáde pé kí ló tún wá wá ó ní à bẹ́ẹ̀ ṣe máa ṣe náà búrẹ́dì tí mo gbé fún ọ lánàá nǹkan àwọn ilé ẹsẹ̀ mistake lánàá èkejì mi lẹ́fẹ́ gbé búrẹ́dì fún èmi lẹ́fẹ́ fún ní one thousand a ti pààrọ̀ ńgbà tá a wà ní ojú ọ̀nà ìyá sàlùmọ́ mi ní àsọ̀rọ̀ mi lè sọ̀rọ̀ lórí òótọ́ nínú búrẹ́dì tá a gbé fún ọ̀hún chẹ́ẹ̀kì one million ló wà ń bẹ̀ gbogbo yín tẹ́ ẹ ṣiṣẹ́ ẹ gbà pé ẹni tásìkò rẹ̀ ti tó nu yín ní ọ̀la o ẹni tásìkò rẹ̀ ò tí ì tó ẹni tásìkò tiẹ̀ tó náà ti bẹ́ẹ̀ nìkan ẹranko tó náà jẹ́ o ẹ̀gbọ́ ẹ má jà o ẹ má jà o ẹ má dá wàhálà alẹ́ o wàhálà tẹ ẹ bá dá alẹ́ tálálàfà bá dá wàhálà alẹ́ pírẹsidẹ́ǹtì ò lè lórí ìlú ká máa wí gómìnà ẹ má jà àsìkò dáadáa gbogbo yín ọlọ́run jò tó ẹ lọ́ọ́ mọ̀ dájúdájú pé. ẹni tí wọ́n fà lọ́wọ́ sókè lónìí pé ìwọ ni ọmọ ẹja ambassadọ wa ìwọ ni ọmọ ẹja gómìnà wa ìwọ ni ọmọ ẹja kìnìún wa pé ọba ṣàṣedànù rí kò ní ṣàṣejẹ o mo fọlọ́ mbẹ̀ yìí Ọrọ kejì parí Ọrọ ẹlẹ́ẹ̀kẹta ọ̀rọ̀ ẹlẹ́ẹ̀kẹta ọ̀rọ̀ bàbá wa ààrẹ àkọ́kọ́ tí màá rí yín nìyí tí màá pàdé yàtọ̀ sí ìpàdé tí gbogbo wa ti jọ wà wájú ọlọ́run rí torí àwọn tá a bá ríra náà wà níra ní. ẹ̀rù wa ń bà mí ìmáàmù wa mo mọ̀ pọ́ máa wà àgbàlagbà ni wọ́n bàbá náà sì tún ti dàgbàlagbà fáwọn táwọn náà tún jẹ́ ọmọ kéékèèké mo mọ̀ pé ìmáàmù wa ò ní lọ́wọ́ sí ti ọ̀dà nígbà tí ìmáàmù wa ni wọ́n fẹ́ jẹ ààrẹ mùsùlùmí ní mọ́ṣáláṣí omi tuntun wọ́n wò pé màá wá mo wá débí nígbà mo rí yín bẹ́ẹ̀ ṣe rí ọ̀tá kó pé mùsùlùmí ni yín wàláì bẹ́ẹ̀ ṣe rí ọ̀tá kó pé mùsùlùmí ni wọ́n fẹ́ jà rẹ mí náà báwọn tá a bá ṣe lè lọ́rùn rẹ̀ èyí tá a ti bẹ̀rẹ̀ ṣe ṣe mọ̀ pé ọ̀nà àbí ẹ̀ ṣé ká mọ̀ sọ́ra wa àbí ká fèsì reality. wọ́n fẹ́ jẹ ààrẹ míì náà tábà chéènì góòlì lọ́rùn rẹ̀ kí ni chéènì wá lọ́rùn mùsùlùmí ó tún jẹ́ góòlì lọ́kùnrin bàbá ẹ ṣe àwọn tí wọ́n sì tẹ̀lé bí wọ́n ṣe máa wò nígbà wọn tó láàrin tí àbúrò yìí kan ó Ọjọ èèyàn àbí ṣé bí bí àbáṣe ṣe wọlé ẹ̀rí pé èèyàn lọ wọlé o forget about bóyá olówó àbónílárí àbónípò alọ́jọ́ èèyàn fìsíkì ẹ̀ ti pé èèyàn lọ wọlé yìí ọlọ́run ní káwọn nǹkan ìta fẹ́ jẹ́ ìta fẹ́ jẹ́ kò alójú káwá gbé tí ká gbé tí ọ̀yin gẹ́gẹ́ lẹ́wọ́ wàbíláyì tàòfíìkì àtàòfíìkì kẹ́kọ̀ọ́ kọ́ wọn ni. wàbíláyì tàòfíìkì. wà ìlímù ka wà sí òun. wà ìlímù ka wà sí òun. ìdá alámùtú wà fíkì ni. ìdá ṣe náà ni mo sì kọ nǹkan lé ọmọ yìí lọ pé wábì láì tàòfíìkì. wábì láì tàòfíìkì ìwà ilé múkàwá àṣírùn ìdáhùn tún àfikì ìfàgà ìfà àmúṣíbù. mo mú rí pé. ìdáhùn tún àfikì ní ìfàgà ìfà àmúṣíbù. mo rí pé bí afárá ló ṣe bẹ̀rẹ̀ tó ń ṣe ìfárá ara bàbá yìí yàtọ̀ takṣà irun mi ní ìjòlúlù lẹ́bí ní àmẹ́nu irun kan bẹ ọ ti tán abájọ bàbá lúlù àkíìmù ni wọn ẹ máa kí tí mo máa sọ ẹyọ ọmọ kéwú tẹ wà ní tẹjọ wọn máa kíkọ àwọn ọmọ kéwú pọ̀ wọn pọ̀ ní ìfà tẹjọ máa lé kéwú wa ní Madina tó lè rí mi bẹ ẹ gbọ́ ni ìtí mo what goes around comes around bàbá yìí Abdulhakeem ló kọ wọn arówó lò bàbá nuru akeem lọ sọ wọn ló kọ èmi tí mo jókòó abdullahi akeem ló kọ mi torí bàbá nuru akeem bàbá mi ti sọ mí lákeem mo búra pẹ̀lú ọkọ náà bàbá bàbá nuru akeem ọ̀rẹ́ bàbá mi ni wọ́n bàbá wa jíde ni ọ̀rẹ́ bosom friend intimate friend àwọn àwọn àfa àwọn ọ̀mọ̀wé ni wọ́n ní ká má máa pé tight friend mọ́ èbó ogún ni bosom friend àbí intimate àbí lọ́ni tight friend yóò ah, hàn tight friend kò sí jíjẹ́ tight friend kó o kún un. bàbá bàbá seun lulu akeem seun lulu akeem àti bàbá mi ṣe ahmed ọ̀rẹ́ báyìí ni wọ́n ẹlẹ́ta nì náà ni ẹ bí èmi sí nígbà táwọn kan ń ṣe pé èè sọmọlẹ̀ èè sọmọlẹ̀ mo ní ẹ wù wọ́n bí mi ilẹ̀ yìí wọ́n kẹ́kọ̀ọ́ ilẹ̀ yìí wọ́n gbéyàwó ilẹ̀ yìí tí ìdánmọ̀lẹ̀ yìí o sì kọ́ ilé eh, ilé ńlá ilé ńlá náà ni ilé tẹ̀yìn baba ilé tẹ̀yìn ó rè tẹ̀yìn rẹ̀ pa àfa lọ́kọ̀. baba nuru akimu baba mi ìgbà tí ìgbà tí wọn kọ fújì baba mi wá ní táwọn yẹn bá wá wá pé ọmọ àfa àgbà ọmọ tí a kú ẹ bá mi alẹ́ sílẹ̀ torí èèyàn tí mo fi sọ ní abdulhakeem ni àfa ni àfa náà ni ó padà dà ẹ wà ní ẹ̀rẹ́ ẹni tí wọ́n á torí nuru akimu sọ ní abdulhakeem àtẹni tínú akíìmù sọ ló kọ́ ló wá pàdé lónìí lẹ́yìn ọdún kelo sẹ́yìn. Ah, àwọn ọmọ kéwùsì lọ́ọ́ máa sọ kàmú ní ìfẹ́ yìí ọwọ́ lọ mú mi wà mo ní jẹ wọ̀nyí. àtọ́mẹ́tọ́ sọdún rà kí mu torí náà rù ló kọ́ wọn bàbá náà sẹ́wọ́n sọ ní àkí. Ah, bẹ́ẹ̀ ni ṣe gbé báyìí ẹ awù ẹni tí ó torí lúrà kí sọ ní abdulhakeem olójoko ẹni tí lúrà kí sọ ló kọ olójoko ẹni tínú akeem wá ba gbogbo mọ́lẹ̀ lára rẹ̀ náà ló fi òkú ìlànà sí. sẹ́mi pé mo sọ fún ẹ ní mọ̀gbà tó oríire àtóríire sẹ́ni tí wọ́n bá mú orí ibú àtóríire báyìí tí wọ́n bá dàpọ̀ tí wọ́n bá wá fọ̀pọ̀ báyìí like pole rebel or like pole attract oríire àtóríire wọ́n lẹ̀pọ̀ orí ibú àtóríire wọ́n lẹ̀pọ̀ ni mo wá dé mo wá béèrè pé ìmáàmù ṣé ẹni tẹ́ fẹ́ fi dàrẹ́ yìí ah, mo láwọn ẹ̀dà wọ́n láwọn rèé wọ́n kọ́kọ́ àṣẹ́sì psychologically wà láì mùsùlùmí ni alhamdulilayi nǹkan yọkan tó kù ẹ sì ṣe ẹ ní farun gbọmọlá tó ní lọ ẹ ní fa irun gbọmọlá tó ní lọ orí ilé tí kú orí ilé yá báyìí ẹ pé súnà ṣe wọ́n wá ní àárín tí alájà bá sì wọ́n lábúrò yìí ni ìgbà wọn tó wọlé mo rí pé nǹkan kan kọ́ ni wọ́n ń torí ẹ̀ bùkátà àwọn ẹ̀sìn bẹ́ẹ̀ lára bàbá yìí láì wà ọlọ́run lójú ẹsẹ̀ náà ni aláàjì tí wọ́n sọ pé à ẹ tẹ́ ní sẹ́ni yìí sì ń sẹ́sìn torí pé àgbákò tí a ṣe ń sìn ni pé àwọn àáfàá kan ti rí chance wípé tọ́lọ́ ti ní kí wà pẹ̀lú ẹni tọ́jà wọn ò ní ṣe bí ti gbogbo àwọn ọmọ kéwú yòókù ó ṣe dáa mọ́tara wọn ìkẹ́jọ́ máa rán bí ẹ bá ṣe bẹ́ẹ̀ irú chánsì tí àwọn èèyàn ní lọ́dọ̀ gómìnà èyí ti lọ yìí ó yẹ wọ́n fi ṣàǹfààní báwọn ọmọ kéwù ilẹ̀ yorùbá nìyí ọmọ kéwù à ń dààmú ẹ sọ fún ẹni mo sọ fún ẹ pé tó yẹ pàwọn àfa àdúró dáadáa tó yẹyẹ ni ìtọ́sọ̀rẹ́ láàrin Ṣèyí Mákindé àti pẹ̀tẹ̀lẹ́mẹ́sì ó yẹ kó dàpọ̀ gbogbo àwọn ọmọ kéwù lọ pòròpò nítorí pé ìtọ́jẹ́ bone of contention táwọn méjèèjì wá fẹ́ fi ṣe yardstick láti dépò yẹn ìsìlámù nìyẹn ó lè kí làwọn mùsùlùmí wá rí bẹ́ẹ̀ bá ṣe pé bí tọ́wọ́ padà já sí ẹni tẹ̀ ṣe mùsùlùmí wá pé ẹgbẹ́ mùsùlùmí lówó ẹgbẹ́ mùsùlùmí lówó ẹni tó dájú pé kì í ṣe mùsùlùmí wá pé òun kì í ṣe mùsùlùmí lóòótọ́ àmọ́ ẹ wo bóun ṣe wà pẹ̀lú àwọn mùsùlùmí. ìsìláàmù lọ́wọ́ lọ jẹ́ ìsìláàmù lọ́wọ́ lọ jẹ́ mi ìyáàrù tó bá jẹ́ pàlàfà àti ó dáadáa iṣẹ́ wa ló ṣé ká máa gbowó lé olókù nìkan ṣe wa ṣé ká máa bá wọn sírò yọ ọjọ́ tó lóyún òbí mọ̀ nìkan ṣe wa ni. accessibility yẹn àwọn lọ́yẹ ká access yẹn. ẹ gbọ́ ọ̀pọ̀ àti ti sún wọn sá máa lọlé. gbogbo àwọn ọmọ kéwú ìmọ̀mọ̀ bùrẹ̀jì gbogbo wa accessibility yẹn iṣẹ́ tiwa ló dẹ̀hùn àwọn lọ́yẹ ká quantify àwọn méjèèjì gbogbo ẹnu mo fi sọ wà láìsí ìtàkéde ju àwòdélabu lọ. ẹ ẹ ẹ gbọ́ èmi fúlátà yìí o ìmáàmù mọ̀ mí ní kankan mi tí mo jókòó tì ju kí n kọ́ yẹn kéwú lọ kí n wà ní láìbírì kí n máa katira every reader ni mí kí n sì kọ́ yẹn kéwú sábà kọ́ ẹtí fáìwọ̀n ẹ̀dá kùtòrò ọlọ́run ẹ méjì àṣẹ mistake o ẹ má sọ pé Ṣèyí Mákindé mùsùlùmí ni ẹ má jẹ́ ní tẹ́ ẹ mọ̀ ẹ bẹ ẹni máa bá abẹ lọ́wọ́ kọ́kọ́ lọ́wọ́ bá sọ di mùsùlùmí. àmín o. ẹ dá ẹ má jà ṣe mistake ẹ má jà ṣe mistake. àdébìnrin aláwùmọ̀ látàjà kọ́bùrì wàtàdà yóò bà àdébìnrin ọlọ́run ṣàánú mi o má jẹ́ wọ́n pè mí ní tí ì jẹ́ ibi tí mo fẹ́ parí ọ̀rọ̀ sí ni ti gómìnà wa Ṣèyí Mákindé ọlọ́wọ́ sì fún láṣeyọrí dáadáa ọlá pé téèyàn bá máa ń wò dáadáa yóò mọ̀ wípé èmi ò mọ̀ bí kírísítẹ́nì ni torí pé ó fi sí ọ̀dọ̀ àwọn mùsùlùmí púpọ̀ ní tó sì sún mọ́ òun ni pé ibi téèyàn bá fẹ́ràn èèyàn máa ń fi ibẹ̀ nǹkan ẹyọ kan gàdá tó kù báyìí níwájú Ṣèyí Mákindé àti kọjá mùsùlùmí ọlọ́mọdàkà torí wàhálà yìí pọ̀ fẹ́sìn wàhálà tí ń ṣe fẹ́sìn yìí pọ̀ bàbá wa ààrẹ ẹ̀yin tí wàá jẹ ààrẹ ẹ sì ka bàbá wa ròyìn fún pé à bí mo ṣe wo òun kèé bàlújẹ kèé kèé mẹsẹ dáadáa sọẹsì yìí mẹsẹ dáadáa fẹsì bẹ́ẹ̀ bá ní kiri kan ó ní kiri kan wọn ní jẹnẹrétọ ni wọn ta wọn ní gbogbo nǹkan wọn ní gbogbo dáadáa rẹ mẹsẹ fẹsì ọ̀rọ̀ òní jó burú fún yín ọ̀rọ̀ òní jó burú fún yín ọ̀rọ̀ òní jó burú fún yín ìtẹ wa fẹ́ gbà yìí iṣẹ́ ẹsẹ wa bẹ̀rẹ̀ oyè jíjẹ nú kò sí tó burú ń ẹni tí wọ́n kọ́ fún lóyè ìlú ẹ̀sìn wa yìí wọ́n pè ní sàbáàpù kí ni mo pè é kí ni jẹ́bẹ̀ àléèbá sàbáàpù àléèbá ẹni tí ò ṣe bá compete Abubakar Siddiq ni kí ló fà á wọ́n máa ṣe dáadáa sẹ́sìn eléyìí ó ṣe tiẹ̀ tọ́wọ́ ṣe tiẹ̀ eléyìí ó ṣe tiẹ̀ tọ́wọ́ ṣe tiẹ̀ àṣẹ Umar Umar the second Khalifa òun wá máa ń wò pé ah, ó ṣe jẹ́ pé òun bàtà bá fẹ́ ṣe dáadáa sẹ́sìn Abubakar ní máa ga ju tàwọn yòókù lọ ìpèpè kan wá dé fẹ́sìn àrẹ́bí tí kálukú bá ní kókó wá o Umaru wa ni lónìí ni màá tayọ Abubakar màá ṣe jùlọ lónìí ní tí èsè ti kèéta ali muslimu yadibitu wà láyé àṣùlù mùsùlùmí ọ̀gbọ̀nà ṣe kèéta ni mùsùlùmí máa ń compete ó ṣe jẹ́ pé alájà báàsì òun yóò àmọ́ náwó sẹ́sìn yìí èmi náà bá fi gbàgbága ní ti tí ò ní jẹ́ ti kèéta umaru ó wá gbogbo kálukú gbèkáwá eléyìí gbèkáwá tọ́pọ̀ àdébí pé yìí pọ̀ ẹlòmíì tún lè yí pọ̀ nígbà umaru ń bọ̀ gbogbo tí umaru ní láyé ọ̀dà méjì ọwọ́ kódà kan oko fọlọ́hún àdébí gbà wá rí tó pọ̀ tó ti umaru àdébí wá ní ta ló kú o èdè umaru kí ni ó wà kólé lónìí tí ó tó nítorí kó wà yìí bàbá ń gbàtí Abubakar ń bọ̀ àbúkù háfátà ló kọ bàbá rẹ̀ Abubakar wá kó gbogbo tó wà lé bàbá yẹn kò rí na Abubakar wá mú òkúta ọwọ́ àtò sínú abọ́ ọwọ́ afọ bàbá lé pé àwọn nǹkan kù nǹkan kù ẹ má wọlé nǹkan kù nǹkan kù kò parọ́ ọ ẹ má sì gbọ́ o káfọ́ àkàkọ́ ẹjọ́ bàbá ẹ ṣe rí ibú kọ́ mọ́ sọ̀rọ̀ tó o bá mọ wisdom tó wà lọ́ndà tó jẹ́ ọ̀ndà tó rùn kẹ́ sábẹ́ kọ̀ọ̀kan bá ṣe sílẹ̀ lọ́tọ̀ jẹ kọ̀ parọ́ kọ̀ sọ pé oúnjẹ rẹ̀ hàn ó ní bàbá nǹkan kù nǹkan pa ọjà ọ̀ ń palẹ̀ gbogbo lẹ́mọ́ ní bàbá nǹkan kù nǹkan kù sẹ́kàn pàrọ̀ òkúta ọwọ́ akọ̀dé kọ́ wá jẹ́ ogun kẹ́lẹ̀ níwájú ànẹ́bí ah ànẹ́bí pé èyí pọ̀ èyí pọ̀ orí kèdè tán kọ̀tẹ́nà kan tó ń bọ̀ èyí pọ̀ kèdè tán kọ̀tẹ́nà kan tó ń bọ̀ wọ́n wá kó ogun ẹ̀lẹ̀ ànẹ́bí wá ní yá àbàbàkè ìwọ Abubakar mẹ́lẹ́bí àbùkọ́ ìtàlẹ̀ ìyáàlè kí lọ sẹ́kù fáwọn ẹbí rẹ̀ ó ní àbùkọ́ ìtùlá ọmọ lọ ẹ̀wọ̀n rọ̀ṣù lọ. wọ́n sọ náà àtàlẹ́ bí sẹ́kù fún wọn ọba tí báyẹn mójútó nkè yẹn ju bẹ́yẹn sílẹ̀ mójútó kẹ́. Umaru ni I will never compete with you any longer. Ìjọ náà ni Aliwa dìde ó ní Antasa báàmù ó ní ìbàlónìí bàbá ẹ̀dà rẹ lónìí láàrin omi tuntun Islam dánwọ́ yìí lálẹ́kùn gbogbo tẹ́mà fi di ọlọ́run fún ní parí ọ̀rọ̀ kẹta parí nù mo ń lo àsìkò ń fúnra wọn ní oye tí mo lò ṣẹ́jú kan mo ti yọ padà ṣẹ́wárí jama ẹ mẹ́jà ṣe mistake o àṣeyọrí Ṣèyí Mákindé ọwọ́ ọlọ́run ló wà gbogbo ayé náà ló lè lò sábàbí lọ́lọ́run ló lò sábàbí ẹ mẹ́jà ṣe mistake èsì tẹ́ máa fún gbogbo ẹ̀ tó bá ní mùsùlùmí ni mùsùlùmí kọ́ ni mo fẹ́ fún yín lónìí and you should not go beyond it ọ̀rọ̀ tí o bá wà evidential ní Islam èèyàn ń sọ o Ṣèyí Mákindé ṣe mùsùlùmí lọ́wọ́ báyìí agreed gbogbo àwa tá à ń ṣe mùsùlùmí bàdáàtù alàlí ìsìlámì. bàdáàtù alàlí ìsìlámì. lẹ́sà bí fàákìrì. lẹ́sà bí fàákìrì. wàmúùtù alàlí ìsìlámì. wàmúùtù alàlí ìsìlámì. yá yọ ọmọ yọ lọ mọ́kà. wà á máa ojú àlà ìsìláàmù yẹn fúdọ̀ lù ní ìmẹ̀tì. gbogbo àwọn tá a bẹ̀rẹ̀ pẹ̀lú ìsìláàmù a ti parí sórí ẹ̀ náà. bàdá àtú àlàlẹ̀ ìsìláàmù ìlà ẹ̀sà fífà àkìrí. ti kú sórí àìjẹ́ mùsùlùmí náà. bàdá àtú àlàlẹ̀ ìsìláàmù ìlà ẹ̀sà àti ilé ṣe fàárì anábì sọ́nù àdìsí ó ní kálukú yìí na àhádákò bẹ́ẹ̀ ṣe kóra jọ yìí yóò jìmọ̀ wò kálukú fi bá tẹ̀wù mi yìí àrùbáyìnà yọ̀mọ̀ kọ́mọ̀ àrùbáyìnà yọ̀mọ̀ lùtù wọ́n bá bẹ̀rẹ̀ sọ wọ́n bẹ̀rẹ̀ sọ wọ́n bẹ̀rẹ̀ sọ anábì wa ni ẹjẹ́ sọ fún ìbẹ́nu yín ẹ̀tọ́ pé yọ bẹ̀rẹ̀ dáadáa kò ní yọrí dáadáa ìsì bẹ́ẹ̀nu ẹ̀tọ́ pé kò ní bẹ̀rẹ̀ dáadáa yóò fi dáadáa yọrí ẹ̀ lọ́dún táwọn èèyàn ti ń kéwú tí wọ́n ń fa àwọn èèyàn bú èmi pé orí ọmọ àfa àgbà tí fújì lè ní kọjálẹ̀ ọmọ ọmọ pọ̀ nísìn. ẹ gbọ́ àwọn èèyàn wá ń fi ní bú àwọn èèyàn wá ń fi ní bú àfa gbogbo rí bàbá rẹ̀ àfa àgbà ni ó náà ní kọ fújì tá a ṣe jẹ́rìí tá a lo eyé rìbì tá a fi kẹ́kọ̀ọ́ rò báyìí àwọn èèyàn wá ń ṣe bẹ́ẹ̀ wọ́n wá ń gbé bàbá mi ayé ẹ̀fílẹ̀ ẹ̀fílẹ̀ èyí tí mo torí ẹ̀ ṣe tí mo torí ẹ̀ tí mo bè lọ́dọ̀ ọlọ́run lórí ẹ̀ lọ́lọ́wọ́ padà ṣe èyí tí wọ́n á bẹ́ẹ̀ fàyọ́ bẹ̀ ni pé gbogbo àwọn tí wọ́n wá ṣáájú mi kéwù kése fún ọ ló wà wájú mi lónìí kése fáàrí òyìn fi sọ bọ́rọ̀ ṣe rí ni o ẹ wá já mú Ṣèyí Mákindé kò tí ì síyàtọ̀ láàrin rẹ̀ kò tí ì síyàtọ̀ láàrin rẹ̀ àti ọba Habasha Ethiopia iná pè ní Habasha Najasi ni wọ́n pè ní An-Najasi yìí káfìrí ni kúfúrú bá wà polytheist ni ó ní An-Najasi ọba Ethiopia Ethiopia Addis Ababa kan bẹ́ẹ̀ náà níbọ̀ ní Ethiopia rẹ̀ the first migration in Islam àwọn 83. I'm starting to be collected. I think they are 83. they were 83 in number And tó ẹ̀dì wọn ni Usmanu the third khalifa ọkọ Rukayya tó tún fẹ́ kú mùkùlùfù tó fẹ́ méjì ní ọmọ ànábì wọ́n fẹ́ wọn papọ̀ kọ́ o ìkẹ́kùn wọn tún fún ní mi Rukayya náà wà pẹ̀lú rẹ̀ nígbà tí wàhálà dé fẹ́sìn táàbì mọ̀ pé terrorism has nothing to do with Islam ìgbà tí wàhálà dé tí wọ́n ń wàhálà wa mùsùlùmí anabi sálà sálà wá sọ pé tọ̀ ìwọ ìwọ ìwọ ìwọ ẹgbẹ́ ẹ̀sìn yìí sá ẹ máa lọ Ethiopia ọba kan bẹ́ẹ̀ bẹ́ẹ̀ anabi ní kèfèrí ni ṣùgbọ́n mo gbọ́ pé kèé sálámù sí ẹ̀gbọ́ ní Habasha Ethiopia náà ní Addis Ababa tí pléènì wọn jálá ìpẹ́ yìí àwọn oníwọ̀n sì ní bẹ́ẹ̀ sí airline láfíríkà torí gbogbo olùdó máa lọ ìyẹn méjì tó yà ilé nu ọ̀rọ̀ tá níbi bá sọ ẹran kíyèsí ìlú náà lẹ tí ó wo káàbá ó ti padà dìde àbáṣà yẹn Ethiopia yẹn ọmọ abẹ náà sì ni bìlánù ẹni tó pèrú tí ọ̀sán tó lè pé wùwù ẹ̀mọ́ tí láyé òkú báyé wọn ọlọ́run dẹ̀ nǹkan wò pọ̀ wọ́n wá gbéra wọ́n wá lọ sí abáṣà wọ́n wá dé abáṣà yẹn ṣe pé wọ́n wá wọ́n asylum asylum wọ́n wá gbà wọ́n wọlé àwọn ará mọ́tàtẹ́ jẹ́ kèfèrí wọ́n wá wò pé àwọn eléyìí ti bọ́ nù yàtá fi jẹ wọ́n wọ́n wá gbé àwọn èèyàn dìde pẹ̀lú ẹ̀bùn owó ńláńlá tí máa jọ àwọn ọlọ́lá lójú wọ́n wá ní wọ́n lọ bá ọba ànàjáṣì yẹn kí wọ́n dá àwọn mùsùlùmí padà wọ́n èso èèyàn gidi ẹ lọ bà wọ́n ló kọjá wọ́n wá gbéra wọ́n wá lọ wọ́n wá dé abáṣà nígbà wọ́n dé abáṣà wọ́n lọ rí àwọn olóyè ọba wọ́n bọ̀ wọ́n nú wọ́n fún ọ lẹ́bùn wọ́n fún ọ nìkan ìta kó wá fọba ní ìtẹ̀yẹ olóyè rẹ̀ kí lẹ fẹ́ tó le tó báyìí àwọn kan wá ẹrú ni wọ́n ẹrú wa ni wọ́n wọ́n sá ni eléríkú ni wọ́n fún sábà àwọn mùsùlùmí ló kọjá ẹ bá dá wọn padà sí Mẹ́kà wọ́n wá ní wọn lọ́lẹ́ pè wọ́n ti bà wọ́n ló kọjẹ́ fún kí ni yà ẹlẹ́nu pé wọ́n ba Ṣèyí Mákindé ló kọjẹ́ òun lójú ló jáde mùsùlùmí lò kírísítẹ́nì lò ṣùgbọ́n òun tọ́jú ẹ̀yin mùsùlùmí ìran yín mọ́kà ìṣe ramadan lẹ́tọ̀ ìṣe gbogbo dáadáa ó kọ́ ọmọ àfa àgbà yín gbọ́ ìmọ̀ọ́mù kọ̀sẹ̀lẹ̀ ní eléyìí náà àkọ́kọ́ ìmọ̀ọ́mù tó pòdúsì gọ́ọ̀nà yes òun sì kọ́ iṣẹ́ tí bàbá rẹ̀ ṣe ni mo fi ní kó náà sanwó ní àwọn ọmọ rẹ̀ kò ní bàjẹ́ bàbá láti sẹ̀ ló ṣe léyìí lọ́lọ́run lò ń sábàbí eléyìí wọ́n wá bá àwọn ọmọ ẹja pé àwọn tí ń bọ̀ yìí o ẹja sọ fún wọn wọn nílò balẹ̀ kí wọ́n máa rọ́bà fi wọn ọ̀dà ẹ̀rì wọn kọlu gbà hàn báyìí ẹ̀rì ṣòkòtò wọn wọlé wọ́n sàṣọ gbogbo àwọn qualities ẹ̀sìn wọ́n ti fi bà wọ́n ló kọjẹ́ wọ́n wá dé nígbà wọ́n dé lóòótọ́ ìtẹ̀sọ́ bá wọn pé òótọ́ wọn ni wọ́n mà nínú gbẹ òótọ́ wọn ni ṣòkòtò wọn bà wọlé ẹja olóyè ọlọ́ni ẹ̀dọ̀bálẹ̀ àwọn ní ìdí àgbọ̀dọ̀ lọ ní sà ọlọ́run kan nìkan ṣọlá àbọ̀dọ̀bálẹ̀ fún ní sà ọba yẹn wá ní ẹgbẹ́ ọ̀nà kí lẹ gbé wá wọ́n ní iṣẹ́ ibẹ̀ ṣe ń wò wáyé àwa náà àmọ́ ìṣẹ́lá ìtẹ́lẹ̀ àmọ́ mutí àmọ́ jalè àmọ́ ṣe sìnà àmọ́ ṣe gba burú àìsí lọ títí tó jíṣẹ́ kan fi dé wọ́n pè ní Muhammadu nígbà náà àwọn ọmọ ẹ̀sẹ̀ Yorùbá àdébì máa ń bí sallallahu alayhi wa sallam. wọ́n wá sàlàyé anabi muhammadu yẹn ọwọ́ adé ọwọ́ sàlàyé fún wa pé ká má fọnikéètì ká má jalè ká má ṣe ogun ẹ̀ ṣé ẹni ọba yẹn wá dúró báyìí. wọ́n wá ní gbogbo tí ẹ sọ yìí mo ti gbọ́ rí fíìnà mùsì mùsà nínú àkọsílẹ̀ mọ́ọ̀sì ó ní ẹ̀yin tẹ́ wá láti mọ́kà ẹ̀yin olóyè ẹ̀ tó bá gba lọ́wọ́ ẹ̀ dá padà fún wa gbogbo tẹ́lẹ̀ kó wá fún mi mọ yọ̀ǹda fún ọmọ kó lọ ẹ̀yin mo gbà láàyè sí yín mákindé gba ìsìlámù láàyè ọlọ́run sànù rẹ̀ ṣùgbọ́n àrùn ọ̀bíkà. rọ́gbọ́n ní sàtì àmúyẹ àsìkò ọ̀sán